Wow. fàyè mi dára rere Emmanuel jọ̀wọ́ o fàyè mi dára ńlá o fàyè mi dára o bá mi dára rere Emmanuel jọ̀wọ́ o fàyè mi dára ńlá dáradára fàyè mi dára àlà ńlá lórúkọ Jésù lọ́rùn fàyè mi dára. bàbá òkú ọgbọ́n kò lè kú ìkọ̀kọ̀ rẹ̀ kú ìyọ̀dún ilé ẹ̀rọ rẹ̀ yanjú lórúkọ Jésù ò jẹ́ kí lè ríṣẹ́. you better talk to God. Settle this matter tonight. Settle this case with God tonight. Ask God, settle me, O God. Almighty God, settle me. ní ọkàn inú ọkàn mi sùn jésù olùdàlà èyí tó ti wà ní ọkàn mi láti ọjọ́ tó ti rẹ̀ ṣe tí ò ní ọkàn sùn lónìí. Olúwa ẹni tó. Ọlọ́run ìtura, pẹ̀sẹ̀ ìtura sáyẹ́. mú mi délẹ̀ máa jẹ̀mú mi o gbowó ti wò kókun náà ó lè tó mú mi délẹ̀ ìlérí mi o mú mi délẹ̀ máa jẹ̀mú mi gbowó ti wò kókun náà ó lè tó. share be Oh, God, Jabby, hey, you sitting and pray. Together. And he just with you today. Romans

I can't, I can't do it, Lord. grace. It's only when I reach page. But don't get me wrong. Get me. Thank you. paciente, muito paciente, é muito paciente, opa. Please stand up again. Ìwọ tó bẹ́ẹ̀ tó kà wá síwájú ọlọ́run lọ́rùn. Kókò ìgbà kéré láti bẹ̀rẹ̀ fún bàbá rẹ̀ sọ. Thank you.

Thank you. yẹ ní ìpínlẹ̀ wọ̀nyí.